àṣìkẹta lọ sí wà láyé onínú. ò ṣẹ̀mí àbọ̀nà mi fún mi break nígbà díẹ̀ for God sake. báwo ló ṣe máa ní pé kí n fún ẹ ní break nígbà tí ò ṣe pé bóyá mo ṣe é. ó dà tí n bá ṣe má bínú dúró dáríjì mi. kí ló ń ṣe obìnrin yìí lọ́wọ́ kí ló ń ṣe yín lọ́wọ́ bó ṣẹ̀mí ah, tí bá ní igbá òrajà igbá ọ̀tá fi mí lẹ̀ kí n ṣe tèmi díwálé jọ látọdọọdún yìí ibo ló fẹ́ kí n ti bẹ̀rẹ̀ ẹ́ ó dára mi má bínú jọ onítèmi má bínú. dandanda dandanda ta tó bá yà wà wá onítìẹ̀ síwájú ọlọ́run ò tí ì forí tiẹ̀ wọ̀n ẹ́ tó bá sọ pé ò ní lọ èmi á jáde fún ẹ tó bá yá wa kó bó ṣe ń ṣe wa kó jáde ìwà àtàṣe olóòlù ẹ̀. Déwálé Déwálé. yan ní. ẹ wọlé. mọ́mí yọrí yọrí ẹ ká lè máa yàrá ní ọ̀rẹ́ ẹ̀ ló lè kì mọ́nú ilé tó bẹ̀rẹ̀ sí ní sunkún mo bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mo béèrè ohun tó ṣẹlẹ̀ sí kò rí nǹkan kan wí fún mi ṣùgbọ́n mo mọ̀ pé bí wọ́n ṣe dé yìí ná tó bá béèrè lọ́wọ́ ẹ̀ á rí àlàyé ohun tó ń ṣe á rí ṣe fún ẹ kò burú mà máa lọ bá nílé màá bá sọ̀rọ̀. ẹ tẹ́kẹ̀ ara yẹn nínú lọ sọ́jà. ẹ má pè má ìdààmú adébáyé má kẹ́ra kọ́ bọ̀ Thank you. bí gbogbo ṣe máa ń já mi jù kulẹ̀ ni bí gbogbo ṣe máa ń já mi jù sílẹ̀ nìyẹn láláìrò tẹ́lẹ̀. ṣé mi ò ní kókó dúdú ṣé nǹkan tó bá dáa wọ́n fi àdúrà èyí tó kù díẹ̀ káàtó náà wọ́n fi àdúrà. nǹkan tí mo fẹ́ mi ga ní láti gbàdúrà dáadáa yìí a ní láti jáde sọ́wọ́ ṣùgbọ́n you will get it that's not the end of the world ṣùgbọ́n tí bá lóun ò ṣe mú ọkọ tí ọlọ́run àwọn máa fún ẹ wọ́n fẹ́ ṣe rẹ̀ léṣe ètùtù ètùtù ìwọ̀n ètùtù ètùtù ìṣòro mi láì bó ṣe ń sunkún yìí tó fẹ́ ṣe ẹ léṣe ni tó bá ṣe ẹ léṣe ń sọ pé tó fẹ́ wá. láyọ̀ mú mi. ṣé ọkẹ báwo wọn lè ṣóúnjẹ fún rẹ yìí. mi ní ṣóúnjẹ fúnra mi ṣé tí bá ti lọ sílé ọkọ mi màá ní kí rárá bá mi ṣóúnjẹ ń bẹ. kí ló ń sè é wọn lẹ. mo ti gbá bàbá lọ́wọ́ wọn dáhùn ẹ jẹ́ kó try best wọn ah. àbí. Hmm. ìwọ ni wàá mọ̀ yẹn o ṣé oúnjẹ tèmi ń ṣe oúnjẹ tèmi ni bó bá àwọn ẹ̀kọ́ máa wà sóúnjẹ ọ̀gá rẹ̀ ó dárùn. <laughs> kí ló fẹ́ ṣe náà. kí nìkan tó ń sọ fún mi lórí fóònù yẹn náà ní ìbọn gist yẹn dáadáa bí mo ṣe ń sọ lọ́wọ́ mi àtìgbà tí mo ti pàdé bọ̀bọ̀ yìí ló ti ń mú inú mi dùn kò sí nǹkan tí ò lè ṣe fún mi. irọ́ ni o wípé ibi ṣe travel yẹn mo ti miss gan. in fact o miss seriously. Ah, kò tí ì late jù wàá ṣáà introduce ẹ sí mi ìyẹn ti di dandan. ẹ̀yin ló ń pè mí ah, à ń porí àparò oúnjẹ kù. hello darling. <sighs> mo wà okay ilé ni mo wà <sighs> ṣé pé kí n múra ó ti wà níta <sighs> ìyá má bínú ọkọ mi. màá bẹ́ẹ̀ sìn ṣùgbọ́n love you <laughs> agolaabu. Ah, eh. ọ̀rẹ́ mi ọkọ wọn lóde òun ló jẹ́ kí ọpọlọ gbé tiẹ̀ sẹ́yìn eh, jẹ́ kí n lọ bó ní tèmi níta. ó ti á lọ lò ó jẹ́ kí gbé báàgì mi jọ mo máa ń yàrá ẹni mi máa jó lọ òun ẹ̀yẹ. ìjọ wo ló ṣì mọ ọmọkùnrin yìí náà tó tún ti ń gbé gbogbo ìgbésí ayé ẹ̀ lè lọ́wọ́ ẹ́ ẹ́ ó dáa. mọ́mí ẹ wò tí n bá fún Túnjí ní ten acres of land pé kó fi ṣe business kó pọ̀ jù náà. èmi ò máa sọ pé ó pọ̀ jù o ọlásùnbọ̀ ṣùgbọ́n èrò lọ́bẹ̀ gbẹ̀gìrì ah, ah, kò pọ̀ jù kò pọ̀ jù bá ṣe ní kò pọ̀ jù nìyẹn fáwọn tó ti lọ náà ṣùgbọ́n bí gbogbo nǹkan bá ṣe lè wù kó rí ọlásùn ń bọ̀ dẹ́ẹ̀dẹ́ máa dọ́wọ́ ẹ̀ a máa lè sọ pé nítorí pa máa jẹran ká pé màálù ń bọ̀ dà ẹ́. Hmm. so àdúrà yín sì ni pé kélé yìí náà lọ. èmi rárá àwọn ọlọ́ọ̀ má jẹ́ rírú ẹ̀ ṣé mi wá jẹ́ ìyá bẹ́ẹ̀ ni o ṣáà mọ̀ orú ìyá tó ní. ó dáa o nǹkan kan ni mo fẹ́ sọ fún yín tí n bá fún oníbàárà lásánlásán ní fifteen acres of land nínú ilẹ̀ tí bàbá mi fún mi kò lè pa mí lára abọ̀sibọ̀sì ẹni tí mo fẹ́ fẹ́. owó kò tẹ́ mi lọ́rùn mi ní tọ́ ẹ̀ kò tẹ́ mi lọ́rùn rárá ah, torí bí mo ṣe ń rọmọ ọkùnrin yẹn ó tọrọ ni o ah, tẹ́ mi lọ́rùn. ìyá sùnbọ̀ hmm? kò ṣe dandan ẹ fẹ́ràn ọmọkùnrin yìí o but for the very first time ẹ fi mí lọ́rùn sílẹ̀ kí n ṣe nǹkan tí mo fẹ́ Hmm. hmm. báwo ni ṣe kẹ́kọ̀ọ́ kí ẹ lọ́pọ̀lọpọ̀ tí o fi ṣe sílẹ̀ láti wá bá wa ṣe àṣeyọrí àjọyọ̀ ìfẹ́ wa. à ń dúpẹ́ ara ẹni ẹ mọ̀ pé ìdùnnú ọ̀rẹ́ mi ló jẹ mí lógún. ṣé a máa bá mi dúpẹ́ lọ́wọ́ Sùnbọ̀ obìnrin bíi tiẹ̀ sọ̀wọ́n ó ṣe ọmọ gidi gan ṣe pípé láìpẹ́ ọjọ́ láìpẹ́ títọ́ nípa ìṣòro ètò ìṣe. ó ṣe ọkọ mi wàá pẹ́ fún mi èmi náà dẹ̀ jẹ́ aya rẹ̀ lẹ́ẹ̀dẹ̀ I'm very happy for you. huh? ẹ ní gbogbo ẹni mi èṣù bí èèyàn èèyàn bí èṣù kò ní ráyè wá rẹ. àmì o <laughs> ọ̀rẹ́ mi ẹ ò ṣe é kọ ojú ẹ. shoe and bag tó wà lókè yìí golden colour yẹn èyí wà lókè yìí. ṣé kejì yẹn. bẹ́ẹ̀ ni mo ẹ̀ mú ta ní twenty thousand o ta shoe and bag gold yẹn ní twenty thousand. bẹ́ẹ̀ni ṣé twenty thousand ni mò ń ta ni ah onígbèsè nìyẹn onígbèsè ayé àti tọ̀run nìyẹn ó tán lẹ́nu mọ̀ ṣẹ́jú mélòó tí mo lọ ṣọ́ọ̀bù kejì ló ti ta bàtà twenty five thousand ní twenty thousand twenty five thousand lèmi ta bàtà tèmi o èmi ò ta ní twenty thousand. ẹ mo rò pé ní twenty thousand ní tàtà jálè mo rò pé mo rò pé mo rò pé tẹ bá máa lo jìbìtì lẹ máa ń rò pé twenty five lèmi ta mi ò dẹ̀ ní fi mọ́ra èmi kọ́ èmi kọ́ ah, ọkọ mi. kí ló ṣe yín tẹ́ ẹ̀ pariwo pẹ̀lú ìrírí. oṣù ọjà ta ni oníranù ni dídé ń dẹ̀kọ́ jẹ́ kọ́ mọ́ níbi jókòó sí mi. Ah, ojoojúmọ́ ló máa ń ṣe ọjà tàṣà. Ah, oníranù ọjà twenty five thousand ó tà twenty thousand fún one five thousand màá yọ ọ́nà owó oṣù ẹ̀ ni kò sí wàhálà mi. kí ló wá dé ọkọ mi. ibo ló sùn látànà tó wálé ẹ má bínú ẹ o. wá o ó mà fáyìn o ah, ah. ta ló fún ẹ. ẹ ṣe mọ́ mi tújú ló fún mi lánàá. tújí ó kú oríire ọmọ mi. ẹ ṣe mọ́ mi. ṣùgbọ́n mi fẹ́ kó rí nírèé pé bóyá àbí pé mi ò fẹ́ràn túnjí o mo fẹ́ràn túnjí ṣùgbọ́n mi ò kàn fẹ́ nǹkan ìbànújẹ́ fún ẹ ni bó ṣe lè wù kó kéré mọ́ mi ì fẹ́ kó bọ́ sí ẹ lára rárá òun ni nǹkan tó ń ṣe yìí ẹ ó mọ̀ pé mi ì fẹ́ wàhálà fún yín mo fẹ́ràn yín ẹ ọlọ́run adé ṣe yín ní ọ̀rẹ́ ara yín títí dalẹ́ adé orí ẹ̀ lọ́lọ́run máa pè fún ẹ lágbára ọlọ́run lágbára ẹlẹ́dàá mi lágbára àwọn tèmi náà tara ẹ̀ jáde. àmín ẹ ṣé gan ẹ wò mọ́mì ẹ jẹ́ kí n ìsìn máa mi torí ebi ń pa mi mo rò pé tí wọ́n máa fi délé mo ò ní báyìí lè mo ṣe ní kí ní ṣọ́ọ̀bù. wàá bá mi kó aṣọ méjì dání lọ sílé mọ́mì èyí ò wá sí ṣọ́ọ̀pù yín rí kẹ́ má kẹ́ má ràn yín ọ̀ṣẹ́ èmi máa gbówó epo o. àà lẹ́sẹ̀kẹsẹ̀ mo gbọ́dọ̀ fún ẹ èmi náà mọ̀ pé mo gbọ́dọ̀ fún ẹ. Ah! adùn ní àdé. Tani ẹ o. ẹ kásán. ẹ jọ̀ọ́ túnjí ńkọ́. bàbá tíìmì bàbá tíìmì wọ́n ń bèrè yín o. má wá síbi. bá jẹ́ kí n pàdé ẹ ní ìtúta tó máa ń pàdé náà. bàbá tí mi àbí kí ni mo gbọ́. ayé mi ìyẹn ni wípé orí mi ló bá mi ṣe pé mi ò tí ì ṣèrànṣí bá àṣà òjì mọ́ kí n tó wá sílé ẹ̀. mo ṣe ní sùúrù jẹ́ ká bọ́ síta kí lọ ṣàlàyé fún mi. wọ́n ṣàlàyé fún mi. fi mí sílẹ̀ o lè fáwọn rajà gold digger kódà ojú àtúnra rí orúkọ rẹ. o lè ní sùúrù náà. bàbá tí mi wá mi ẹ bá lọ. mi ò padà mo ti padà. ó báwo ni tòbìnrin yẹn ṣe jẹ́. obìnrin tó lọ yìí inú mi ìbá dùn ò bá béèrè lọ́wọ́ ẹ̀ kó tó lọ jẹ́ kí n ṣàlàyé nǹkan tí ó yẹ fún ẹ o fẹ́ wá sèkò o fẹ́ wá sèkò o ti jókòó sí o àtòkò wa balẹ̀ jẹ́ o ti bàjẹ́ tọ́. ṣòro mi tó ń wo tó lọ yẹn bí a bó ṣe jẹ́ sí mi o tó bá béèrè ten thousand naira máa fún ẹ tó bá béèrè twenty máa fún ẹ gbọ́dọ̀ lórí kó mo ti rówó náà o ṣe bí ọmọ ń gbé gidi náà lóru ni mo ń jalè àbíjọ́ òun mo ti ṣe last. ìkókó ọbẹ̀ mi ló lọ yẹn o. kó o tẹ̀lé kó o tètè lọ pàdé ẹlẹ́mú gate kó o mú kunlẹ̀ kó o tètè bẹ́ bíbẹ̀ kọ́ ebi apá fóòsì ẹ lára. Ah èmi ni atokọ wa balẹ̀ jàbí ṣé lẹ́yìn ọkùnrin. kí ló ṣe wọ́n. tó bá yá ẹ̀ lè mọ̀ bí èpè ṣe ń jà yín so èmi ni kí wọ́n kúnlẹ̀ bẹ̀ àlè ẹ. ibi àjọ pa wá ni. àjọ pa wá ni kó yà pa wá. kó pa wá ló dáa o kó pa wá ló dáa ṣó ti gbọ́. láyọ̀ mi nǹkan tí mo tún bá bàrà tọ̀dọ̀ tún jí nìyẹn o ṣàánú mi ó ti sún mi sùúrù wọ́n ti kò sùn ẹ́ ṣùgbọ́n pé kí n tó travel tẹ́lẹ̀ mo sọ fún ẹ pé mo fẹ́ mọ ẹ lọ síbi kan bó kí n tó padà dé òun ló ti meet ẹ Túnjí ó lè fi bóyá kó ní ìdìmọ̀ ọ̀nà. ọ̀rẹ́ mi ó ti ní ìdìbà yìí. àbí ṣé ká jáde sí. mi ò máa ń dọ̀rẹ́ ẹ. ó níbi kan táwọn ẹ̀gbọ́n mi gbé mi lọ́ngbà tí mo sick ọ̀dọ̀ bàbá kan ni bóyá kàtẹ́ tún lọ sọ́dọ̀ bàbá yẹn ká lọ tra ibẹ̀ àbí. mi ò mind. iwájú ọpọ́n ẹ̀yìn ọpọ́n ọgbọ́ olùmùlọ́tún ọ̀kanràn ló sì àárín ọpọ́n ìtagbọ̀ngbọ̀n gba bàbá ìbáyé yìí bá a fẹ́ mọ lójú àríran ìta àfẹ́rà ìrà ìní wò mọ́ fi bí péré mọ́ fi re pé bí mọ́ fò lòlò fọ́hùn ìwọ́ láwo àwọn láwo èmi lọ́gbẹ̀rì wàá lògiri ń ta bó bá ti rí ní owí o. ọ̀yẹ̀kú mo bá ọmú lẹ̀ kó o mọ̀ ṣe dà mí inú bíbí ẹrú ní ń pẹ̀rú ẹ̀dọ̀ fò wọ̀fà ní ń pa wọ̀fà adé á fún òfu wa nígbà tó ń bẹ láàrin àwọn ọ̀tá ayé ó níbi kú bá ń ṣe bẹ́ẹ̀ mi pa ọ̀tọ̀lọ̀yẹ̀kú ó yà mí sí bárùn bá ń ṣe bẹ́ẹ̀ mi ṣe ọ̀tọ̀lọ̀yẹ̀kú ó mọ yà mí sí gbogbo àlàwẹ́ obì kú pa ọ̀tọ̀láyò fún wa obì ọ̀nìkù rẹ̀ yín kété o. Hmm. èjì ni mo gbè wọn ọ̀gbẹ́ni kan ró bẹ́ẹ̀ ni babaláwo kì í dífá kó borí èjì ògbè. Hmm. ẹ kú oríire o Ifá ní ká sọ fún níbèrè wípé o kú oríire odò àkọ́kọ́ tó kọ́ yọ ọ̀yẹ̀kú ni. Mm ọ ní ọ̀yẹ̀kú mo bá ọmọlẹ̀kú o mọ̀ ṣe dà mí inú bíbí ẹrú ní pẹ̀lú ẹ̀dọ̀ fòfò ọ̀fà ní pa ọ̀fà adé àpò nígbà tí ń bẹ láàrin àwọn ọ̀tá ayé bí kú bá ń ṣẹgbẹ́ mi pa ọ̀tọ̀lẹ̀yẹ̀kú ó yà mí sí ọ̀tọ̀lẹ̀yẹ̀kú ó yà yín sí o Elédùmarè ò ní fi kú tó yáwọ́ pa gbogbo wa èjì ogbè tún wá jáde tá a bá dífá ẹni tí èjì ogbè bá yọ sí nítorí wípé èjì ogbè òun ni bàbá ifá a jẹ́ pé onítọ̀hún ti lówó o ti lọ́lá o ti káàsẹ̀ ìyẹn mo ṣe kí yín kú oríire. ẹ ifá tún wá ń tọ́ka fún oníbèéèrè yìí lórí ohun tí ó dà níyàn sí ó ní kó ṣe sùúrù lórí àmúbọ̀ o ó ní kó má fi inú bíbí ó ní kó má fi ṣera rẹ̀ léṣe ó ní láìpẹ́ láì jìnnà ọkọ rẹ̀ yóò wà bá nítòsí. ẹ bàbá ṣé pé nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún mi ni pé mi ò ní ṣòro kò ń ṣe pé wọ́n ń ṣe mí nídìílé ìyá mi àbẹ́ni kankan ń ṣe mí. wò ó arábìnrin mi sórí odò tó jáde sí ọ yìí kò lẹ́bọ kò lóògùn béèyàn bá sà sí ọ kò yẹ kó ràn ayé ò ṣe ọ o wọn ò ṣe ọ nídìílé ìyá bẹ́ẹ̀ ni wọn ò ṣe ọ nídìílé bàbá àsìkò ọkọ rẹ tó fọkọ rẹ ni ò tí ì òun sì ló ti dé yìí ní ẹni sùúrù o. ṣùgbọ́n báyìí ó lè ṣe sùúrù. rí mo rórí olóyè látẹ̀ ayé ò ṣe mi mi ò rí jẹ́ èèyàn wọ́n ní mi ò kọ̀ tí ìpàdé onítèmi ni wọ́n ń gbá mi wọ́n ń gbá mi bó ṣe wù wọ́n ọkùnrin sọ mí di alárùdálẹ̀ bíi ọkọ̀ sípà bí wọn ti ẹ̀ ṣàánú mi wọn ò ṣàánú òkú ọ̀hún ni hmm. máa jà ọlọ́run wọ máa jà. àánú ǹlẹ́ ọmọládẹ́gùn ẹ pẹ̀lẹ́. ní kúkúrú ọláyọmí. sá. ó dàgbà. àmì sá. sùnbọ̀ ọ̀rẹ́ rẹ̀ ló padà wá bá mi ní kété tẹ kúrò lọ́dọ̀ mi jò ní. ó kó àlàyé ṣe ó kẹjọ ó rò ilẹ̀kùn ní kúkúrú ó wàá tọrọ agbára kan lọ́wọ́ mi mo wá wòye pé á ìtọ̀sẹ̀mọ̀ ló lọ́yọ̀ egun ní gbowó òde Òṣogbo ǹjọ́ra yẹ kí n ṣerú báyìí lẹ́yìn ìwọ tó mú mi mọ́ nítorí <laughs> wọ́n ní àwo tó sunwọ̀n ni mo ṣe o mo ṣe o mo ṣe o àwo tó sunwọ̀n ni mo ṣe èmi ò ṣàwo ọ̀dàlẹ̀ bẹ́ẹ̀ wọn ò ṣàwo èké àwo tó sunwọ̀n ni mo ṣe ìdí nìyí mo wá ní kí sùnbọ̀ kó pè ọ́ wá kí n tó lè gbèrú ń báwọn lé e lọ́wọ́ kó máa dẹ̀yìn dẹ̀yìn kó máa ní ẹ̀ ṣe sọ fún mi ni mo ṣe ní kó pè ọ́ wá ẹ̀yìn láì dènà pẹ̀nu sùnbọ̀ gbogbo àlàyé tó o ṣe fún mi níjọ́sí mo fẹ́ kó o pa gbogbo ẹ̀ pọ̀ kó o rọra re fún ọ̀rẹ́ rẹ kí n tó gbé agbára òun lé ọ lọ́wọ́. Hmm. láyọ̀ mi. Mm èmi ni mo padà wá sọ́dọ̀ bàbá nítorí pé mo pinnu láti gba ẹ̀san lórí àwọn ọkùnrin ìwọ náà mọ nǹkan tán ti ṣe fún mi mo fi owó bá wọn lò mo fi ara bá wọn lò pẹ̀lú ẹ̀ náà wọn ò fẹ́vọ̀ mi kò yẹ mo wá ní kí bàbá fún mi ní agbára tí màmá fi máa darí àwọn ọkùnrin báyìí tó yẹ pé mi ni máa ṣe ọkọ tó yẹ pé àwọn máa jẹ ìyàwó. Súnbọ̀ irú kí ni kàtìkàtì tó ń sọ lẹ́nu yẹn náà ṣé bàbá ti sọ pé kò ní sùúrù pọ̀pọ̀ ẹ̀ máa tó dé ìwọ ni tíṣọ́ọ̀tù wá tètè wá téèkì báyìí sí ẹ wo bàbá ẹ má dàá lóhùn ni o ẹ má tẹ̀ ṣe fún rárá ni wọn ò ní ṣe fún ẹ bàbá ṣé bí mo sọ fún yín mo sọ fún kò ní í gbà mo ní kí n má yẹ kí n pè wá síbà pé kò ní í gbà kò yẹ yín bẹ́ẹ̀ mi ṣe máa ṣe nǹkan ti tèmi nìyẹn o báyìí là ń ṣe ń lè wa ewu ọbọ mi ni o bàbá nǹkan tí mo máa ṣe nìyẹn bó bá wọn kó sọ òkè kó sọ dilẹ̀ mo máa ṣe é o mo ti sọ fún yín yẹn. o lè ṣe sùn bọ ẹ má dàlú bàbá ẹ lè ṣe fún. bàbá bá ṣe o lè ṣe fún ẹ mo máa ṣe fún ẹ o lè ṣe fún ẹ lè ṣe fún bàbá. Ah, ah. ó ṣe ṣe sùúrù náà. ibo lẹ́rù pẹ́ wà kí mọ̀ ṣe ní yàrá mi lẹ́wà abẹ́ gbàgbé pé olúgbòhùn yìí yín ká ń gbogbo ibi tẹ́ wà yìí ni ẹ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá yín bẹ́ẹ̀ ti sọ̀rọ̀ òdì síra yín ọ̀wù ọ̀làyọ̀mí gbogbo nǹkan pátá ló yí padà bí òun ó ti ṣe tiẹ̀ nù ó kò yí padà kò sì sẹ́ni ọmọ bó bá ní bóun ó ti ṣe tòun nù fílẹ̀ sùnbọ̀ àmọ́ ọjọ́mọdé ni àbí kò mọ ohun tó tọ́ sóhun pápá ìwọ sùnbọ̀ o ò rí láyọmí tó ń bá ṣọ̀rẹ́ ọ̀rẹ́ ìmùlẹ̀ rẹ ni o gbogbo èyí tóun náà ń sọ fún ọ yìí torí ọjọ́ iwájú rẹ ni torí gbogbo ohun tó bá ní àlọ́ náà ló ń padà nábọ̀ ọ̀hún bọ́ba bí yín níbejì kò yẹ kó sọ jù báyìí lọ ní gbólóhùn kan mo rí i pé ìfẹ́ tó péye ń bẹ láàrin yín mo fẹ́ kẹ́ ẹ jọ dàárò kẹ́ ẹ fohùn ṣọ̀kan kẹ́ ẹ padà sọ fún mi. ẹ ṣe fún gbà yẹn. kí ló wí. ìgbà tó ti sọ pé nǹkan tóun fẹ́ nìyẹn ẹ ṣe fún. lẹ́ǹkan sí. ẹ ṣe fún. bàbá irọ́ ló ń pa o irọ́ ló ń pa kò dénú ẹ̀ kò dénú ẹ̀ bàbá. ọláyọmí ó dénú rẹ kí n gbélé lọ́wọ́ iná ni o kò mójú ẹni tó dáhùn mọ́rù sì lóògùn ẹ̀wọ̀ kí n fún un. bàbá ò tí ń kẹ́ fún un. kò burú bó dénú rẹ̀ bí ò dénú rẹ̀ ìsìn là mọ̀ ìwọ gbà. ẹ ṣe bàbá. ó kù nìkan ó kí n tó ṣàlàyé bó ti lò ó bọ̀ nítorí wípé ẹ ẹ ọlá ọ̀fẹ́ ẹgbẹ́ alẹ́. wọ́n ní ògún ní kọ́lé iná ìyàmì òṣòro ní kọ́lé ẹ̀jẹ̀ ṣọ̀pọ̀nà ní fowó àpáta akọ́lé akókóró bójú lórúkọ tá a pa wọ́n àrọ̀ mìnìmìnì lórúkọ tá a pẹ́ dọ̀gún dání bí òwú báyìí lórúkọ tá a pè wọ́jú àṣẹ wẹ́lẹ́ àṣẹ wẹ̀lẹ̀ lónìí gbogbo tí mo bá sọ lónìí kó mọ̀ ṣe yóò ṣe kò ní ṣàìṣe ní àwíṣe ti fún àfọ̀ṣẹ tọ̀run nílà àbíyamọ ní gbẹ́kún ọmọ rẹ̀ ọmọ ti wéré. kí mo fún yìí kò lè gbó láyé ni kò tọ́ gbé fún Ṣàngó ìwọ náà gbé gbogbo aláàgbò láàtọ̀ wá. Hmm. kí ni mo ṣe yìí bí ọwọ́ rẹ̀ sórí báyìí súnmọ́ bí ọwọ́ rẹ̀ tẹ̀lé. wọ́n ní tó ń tolúwo tó fẹ́ ń tójú bọ̀lọ̀ bí kò bá kúnnú gbá ẹni tó túlẹ̀ ò lè dá. àjẹgbórí ilẹ̀ àjẹkù o jẹkù o jẹkù o àgbórí ilẹ̀ àjẹjá agbórí ilẹ̀ àjẹkòkò ìgbín àṣẹdọwọ́ ilẹ̀ tá a jọ mú ẹgbẹ́ wọ̀. <laughs> ọmọdé ni yín tòótọ́ mo sì mọ̀ pé ìlàyà akẹ́bọ̀jẹ́ ilẹ̀ mímú fún yín ọ̀hún wọ́n sì ní ọjọ́ ọmọdé bá múlẹ̀ ló mọ̀ ọmọdé kan mọ̀jọ́ tí ó dà ẹni tó sì dalẹ̀ pátáláyé yìí irú wọn balẹ̀ lọ́ni ẹ wá gbọ́ àti tí mo fún sùn bọ̀ lójú rẹ̀ àti tí mo ti ṣe fún ọláyọmí lójú sùnbọ̀ gbogbo ohun tẹ́ ẹ bá gbénu ilé ìṣe pátá àti tẹ́ ẹ ti ṣe látẹ̀yìn mọ̀ wí o àìwí bẹ́ẹ̀ láì rò èèyàn tó rò níjọ́sí ó di jálajàla ẹnikẹ́ni nínú yín etí kẹta ò tún bá yín gbọ́ gbogbo ohun tẹ́ ẹ bá ṣe níbí ó ti dohun tó dóde nù. No kò tún rọrùn mọ́ àmọ́ ẹnikẹ́ni tó bá dọ́rú rẹ̀ wò yàtọ̀ sí pé mo fẹ́ jó bíná tí jólé ewé yóò bára rẹ̀ bí ó ṣe fẹ́ yìí kò jù bẹ́ẹ̀ lọ. jókòó jàre ọmọ mi. ẹ rọra mà. kí ni kán fún ẹ. ah mo ṣẹ̀ṣẹ̀ jẹun tán náà ni mo gbọ́ kọ́ yìnyín nǹkan ní kí n sáré wá yọjú sí i. ò ṣe jàre torí ọ̀rọ̀ ọ̀rẹ́ ẹ ọlásùnbọ̀ ni mo ṣe pè é láti bí ijọ́ mẹ́ta ọ̀rọ̀ ọmọ mi ò yé mi mọ́ mo dẹ̀ pé mo béèrè kí ni tó ń ṣẹlẹ̀ níṣẹ́ ló ń yí mi sọ́tún báyìí tó ń yí mi sósì mo wá rò títí pé ah, kí ni mo ṣe fẹ́ ṣe ta ni mo tiẹ̀ lè pè tó lè bá mi bá sọ̀rọ̀ bí mo ṣe rántí ẹ nìyẹn ìyẹn ni mo ṣe pè kó jọ kó wá bá mi bọ́lá sùn bọ́ sọ̀rọ̀ wá bá ń bá sọ̀rọ̀ bó ṣe ń ṣe òye mi o ó dẹ̀ mọ̀ pé mi ò fẹ́ bẹ́ẹ̀. mọ́mì òótọ́ lẹ kúkú sọ tẹ bá ní kẹwẹ́ ní tó lè bá sọ̀rọ̀ èmi náà kúkú lọ lọ́rọ̀ ẹ̀ àmọ́ tẹ bá ṣàkíyèsí ẹ̀rí pé ẹ̀rí mi lè ilẹ̀ níjọ́ mẹ́ta yìí. Ah, lóòótọ́ ni o ṣé kò sí nǹkan àbẹ́ẹ̀ ń jà ni. Ah, rárá mà nǹkan tí mò ń tọ́ láti ṣàlàyé fún yín ni pé mò ń ṣe project kan lọ́wọ́ tó yẹ pé ó dẹ̀ ń gba gbogbo àsìkò mi so kò jẹ́ kí n ráyè wá sọ́dọ̀ yín mọ́ àmọ́ ẹ fọkàn yín balẹ̀ màá bá yín bá sọ̀rọ̀. mi balẹ̀. màá bá sọ̀rọ̀. èmi náà dẹ̀ nígbàgbọ́ pé wàá rí sọ ìwọ ló sọ bẹ́ẹ̀ o. ṣé ẹ trust me. ṣé àwọn bá mi bá sọ ibi ọ̀rọ̀ lọ́wọ́ ó dẹ̀ lóò jẹ nǹkan kan. wà ó kè é ẹ̀kọ́jọ́ mẹ́ta. ìjọ kan pẹ̀lú. ìpẹ̀lẹ́ wa. wọ́n wà ń bẹ̀. ọjà yín kan ṣóun náà lọ dídì. Ah! ìwọ ọmọ ẹ má gbé ìwọ ọmọ ẹ má gbé ìyá kí ni kú ń tarí ẹ sínú nìyẹn ó fẹ́ẹ́ lè kíyàn pa ẹni tó bá dẹ̀ kíyàn báyà lábùsí èèyàn ni. Ah! Ah! irú ẹ̀ kí wí má tẹ̀sọ́ pà àǹtí mi tí mo fi sí bíbá yìí jẹ́ kí n lọ wò wọ́n o ẹ máa retí pé kí wọ́n máa yọjú sí kí wọ́n máa yọjú sí ẹ ní gbogbo ìgbà ó kù díẹ̀ káàtó. àǹtí mi ẹ wọ ẹ̀yìn bínú sí mi ni ẹ ṣe àmọ́ ìkúmọ̀ ẹ̀ṣẹ̀ṣẹ̀ tó ń ni nílẹ̀ ń ṣe posting ní lọ́wọ́ ṣe mú máa take time ni ẹ má bínú hmm. ẹ má wọ̀ tí bá ti ṣe tán báyìí ẹ má gbàlejò rẹpẹtẹ hmm. lẹ́yìn ni. ìwé ìṣáà ló fi ń parọ́ bá ẹ ìwé ni ò jẹ́ kí n ráyè ẹ skul tí mò ń lọ ni ó ṣáà ti kàwé tán báyìí. bẹ́ẹ̀ni ṣe tàbádẹ́ ìríṣẹ́ ń sìn ìgbà máa mọ̀ bóyá o lẹ́sẹ̀ bóyá o lẹ́sẹ̀ ó dìgbà náà. màá wá yín wá. ló tiẹ̀ kó rẹ̀ sí kúnlé ń kọ́ ṣòun gbúrú ẹ̀. àlàáfíà ló wà mò ń gbúrú wọn. ṣó ń pè é. ó ń pè mí náà lẹ́kọ̀ọ̀kan. ẹ rí i pé ìwọ̀nba ló yẹ kí ẹ máa sòótọ́ ọ̀rọ̀ mọ́ olóòótọ́ lẹ́nìí látijọ́ tí kúnlé ti pè mí tí mo ti sọ fún kúnlé pé kúnlé kọ́mọdé bá tó lọ́kọ́ lọ́kọ́ ni ó ti tó níyàwó fẹ́ yàwó àbúrò akọ́jú kò sínú òyìnbó láì níyàwó ni àti dọ́là bí kúnlẹ̀ ò ṣe pè mí mọ́ nìyẹn. àǹtí mi kò dé wá rí bẹ́ẹ̀ o ṣé rí bọ̀dá mi kúnlẹ̀ wàhálà tó máa ń ṣe lọ́hùn yẹn ti pọ̀ jù tó bá ti jí láti five o'clock báyìí tó bá ti lọ síbi iṣẹ́ ó di twelve o'clock kan tó wọlé ṣé rí ẹ̀kọ́ kan tí mo bá rí pé ó ti ṣe díẹ̀ tí mo ti gbúrò wọn tí bá ti lè flash wọn kí mo pè wọn báyìí lọ́ máa ń pè mí padà ẹ̀ bínú sí wọn nù. yọ̀ọ́mí mo mọ̀ kó wàá wà lẹ́yìn kúnlẹ̀ ṣebí ló máa wà á ìlú òyìnbó tẹ̀ ń parọ́ mọ́ ìyọ́lá ṣàṣe yìí àwa náà débẹ̀ ń jọkun. gbogbo wọn bá ń parọ́ ju gbogbo wa náà fẹ́ torí wọn. ẹ máa bẹ̀rẹ̀ ẹ máa wọrí àbúrò ìmà tó dé ń sìn. àwọn ṣáà sọ fún gbígbà olólùfẹ́ fẹ́ dé báyìí. ẹ ó yẹ kó lè dé lóṣù tó ń bọ̀. oṣù tó ń bọ̀ ní tó bá ti ń bọ̀ ni mo ní kó mú ìyàwó dání tí kúnlẹ̀ ò bá mú ìyàwó dání tó bá wá sí nàìjíríà láì mú ìyàwó dání wọ́n máa dá èmi àti kúnlẹ̀ mọ̀ bẹ́ẹ̀ ni ó ti tó níyàwó kó má dojú tì mí nígboro kó mú ìyàwó wá sílé. màá jíṣẹ́ fún wọn ṣe gbọ́. ẹ ẹ̀yin tí wọ́n ń kọ́ ẹ tí ìlú Mr. Right. àǹtí mi ẹ ṣàmọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣe tán sí ni kí n tó wáṣẹ́ ẹ jẹ́jẹ́ kí n tẹ̀ ṣiṣẹ́ díẹ̀ náà kí n lówó lọ́wọ́ kí n má lọ di liability sọkùnrin lọ́rùn. abẹ́fẹ́ kí n di bùkátà sọkùnrin. irọ́ ló ń pa irọ́ ẹ̀ ẹ mọ̀ ń gbọ́ etí mi ò dín lè. di ìwọ̀ fún ẹ láti wá báyìí èmi náà tún lè wá sílé ẹ láì ṣe ọ̀rẹ́ àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tá a wá ń lọ sílé ìtura káàkiri láti lọ pàdé ara wa. òbí mi ní tí èèyàn ní jẹ́ bẹ̀rù ṣe wípé ká pàdé nínú ìtura. kódà mm-hmm. mm-hmm. kí ló ṣẹlẹ̀ o. torí tiẹ̀ náà ni mo fẹ́ mọ̀ bóyá o ti sunrun mẹ́ta tóbìnrin ń sùn bóyá o ti pe àrò àtọ̀dọ̀ fínú ẹ̀ pọ̀ ṣó ti mọ̀ pé orí bíbẹ́ kọ́ lóògùn orí fífọ́. kí ni gbogbo eléyìí tó ń sọ ń sìn báyìí. arọ ẹlẹ́sẹ̀ kan tó bá dárọ̀ ọrọ̀ ẹlẹ́sẹ̀ méjì ló ń dá sí. Sùnbọ̀ ọkàn yẹ ò balẹ̀ mọ́. wo sórí ìgboro tí wọ́n ń wo yẹn ó dùn jẹ ìgbádùn làwọn ọmọ jayéjayé yẹn wà o ṣó wá rí ní àsìkò tí mo mọ̀ pé ìgboro dùn yìí màá jẹ́ díẹ̀ kí n tó wọlé. Sùnbọ̀ lẹ́nu ẹ̀. wo mo tún ti pàdé mugun kan tí mò ń tàn. màmá rẹ̀ rí jẹ ti sísàbújá láti ìjẹta ẹ̀ṣẹ̀ wàá gbé mi sìn tẹ́nibọ̀dì bá bèrè ẹ̀gbọ́n mi lọ́wọ́ mi sìn màá ní pẹ́ bọ́n mi ṣì wà London ẹ̀dẹ̀ ti wà Nàìjíríà kò dáa o. ẹ máa dé lọ́tún làbí kí lẹ sọ. ó dáńgbà yẹn o. ẹ ẹ kí lẹ fi surprise mi. kí lẹ sọ ẹ mú ìyàwó bọ̀ wálé lọ́tún la ṣé kò ṣe pé ti lọ fẹ́ àwọn ọmọ akátá tó wà London yẹn ẹ wò ọmọ pọ̀ Nàìjíríà o. orí net ṣé ńgbà tẹ́ bá chat lórí net lẹ́mọ̀ ipò nice ṣá. anyway màmá retí yín lọ́túnla màá wá rí ẹ̀yìn àti sweet àti ń ṣẹ́gbọ́n. ta ni mo fẹ́ sọ fún omi fún wa ni wọn balẹ̀ náà kọjọ́ kankan tó tún ṣẹlẹ̀ lẹ́yìn rẹ̀. kí ló ṣẹlẹ̀ ẹ sọ fún mi náà. ẹ jẹ́ ká wọlé. no no no no no no kí ló ṣẹlẹ̀. ẹrù ọ̀dà. inú ọkọ̀ náà ni ẹ wà. ẹ jẹ́ àná. ẹ jẹ́ kó jáde. súnbọ̀. ayọ̀ ni kò lè sí nǹkan kan. I'll see you later. iléṣà náà ni ẹ fi gbogbo ọ̀rọ̀ sí ẹ má tí ì fa wàhálà kankan iléṣà gan ni ẹ fi gbogbo ẹ̀ sí. ṣé ẹ gbọ́. you see me there. ẹ jẹ́ ká wọlé. <sighs> ǹjẹ́ mi ò sì fi ọ̀kánjú àkóbára mi báyìí báwo ni mo ṣe fẹ́ ṣàlàyé fún Yomi pé mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ̀ lótìtọ́ àti lódodo ni hmm. ọlọ́run wá kọ́ mi mọ̀ ọ́n ṣe má jẹ́ kí n fojú ọwọ́ ṣiṣẹ́ kí n fẹ̀yìn ọwọ́ dànù ṣàánú mi ọlọ́run. yín sùn bọ̀. kí ló dé o. Yomi má bínú pé mo dà ẹ́ láàmú ní àsìkò yìí mo kàn fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ni pé ṣé kò ṣe pé o ti sọ̀rọ̀ yẹn fún ẹ̀gbọ́n ẹ̀kúnlé. irú nọ́ńsẹ̀nsì wo ló ń bí mi yẹn náà irú ìbéèrè oṣù wo ló ń bí mi. ó dà ó dà má bínú má bínú jọ. anyway jẹ́ ń sọ kankan fún ẹ tó bá mọ̀ ìpè ò fẹ́ kí ẹ̀sìn ẹ yọ síta ó dá O dá ó mọ nǹkan ó ṣe jẹ́ ká pàdé ní eh, ní joint lọ́la jọ. báyìí ni mo tẹ̀ sí lọ́jọ́ kìíní àná tó sọ fún mi pé a kì í ṣọmọléèwé anyway èmi ò lọ́rọ̀ púpọ̀ láti bẹ̀ sọ ju pé kó fi ẹnu ara ẹ̀ báyìí kó sọ fẹ́ gbọ́n mi pé ò ṣe mọ́. nítorí mi ìdèdájú mi sílẹ̀ kí n jẹ́ kẹ́ gbọ́n mi kó sí páńpẹ́ ààbò. Ah, ah, láyọ̀ mi fún òde jọ pa mí sílé má pa mí síta mo nífẹ̀ẹ́ ẹ̀gbọ́n ẹ láti ọkàn wa ni gbogbo nǹkan tó ń rò yẹn kò sí rú ẹ̀ mọ́. kò sí mọ́. sùn lẹ́nu ẹ̀ níwọ̀n tó ṣe pé o ti di òkété àbí wọ́n ti gbà wípé ọ̀rọ̀ tó kété bá balẹ̀ sọ nílẹ̀ ń gbọ́ ni wo tutù ẹ̀ dànù àlá tí ò lè ṣẹ ni. láyọ̀mí láyọ̀mí. dáàmì lóhùn tí mò ń béèrè lọ́wọ́ ẹ̀ arékìlọ̀ ọ̀rẹ́ ẹ̀ ṣe tó ṣe takú pé kò lè fẹ́ ẹ̀gbọ́n ẹ̀. kò sí nǹkan kan àǹtí mi. kò sí nǹkan kan yọmí ṣo ní òkè mi lẹ́yìn tó ju èmi tí mo dún wájú ẹ̀ yìí lọ àbí òkú a máa farapamọ́ fẹ́ni tó bá wẹ̀. àǹtí mi a ní kò sí nǹkan kan sẹ́ẹ̀. tó bá mọ̀ pé ọ̀rẹ́ yìí ó níwà kan tó kù díẹ̀ káàtó ló ṣe fẹ́ kó fẹ́ kúnlé àà ó mọ̀ pé mi náà gba nọ́ńsẹ̀nsì láyè èmi á tiẹ̀ lẹ́yìn kò ní ṣàlàyé fèmí kí ló ṣẹlẹ̀ gan-an. kò sí nǹkan kan kò sí nǹkan kan àbí ṣé kò ṣe pé ọmọkùnrin ọmọbìnrin ń jalè. kí n jalè. kò jalè ó lékè. rárá. kò lékè. àbó ní àwọn ìwà jàǹbá kan lọ́wọ́ tó mọ̀ pé tó bá wọ ìdílé wa ó lè dá wàhálà sílẹ̀. ẹ wo àǹtí mi ẹ ṣe gbàgbé ọ̀rọ̀ sùn bọ̀ ẹ ṣe ká mú nǹkan mi sọ ẹ gbàgbé ẹ kò sọ̀rọ̀ ọ̀bẹ ẹsẹ̀. Ah! yọmí kò sọ ọ̀rọ̀ ọ̀sùn bọ̀ ah, ah. a jẹ́ pé wọ̀n kan láláì dáa bẹ́ẹ̀ ni torí gbogbo ìwà tóbìnrin wù láyé tí ò lè fi rí ilé ọkọ jókòó ni mo bí ẹ bẹ́ẹ̀ ló sọ pé kò ṣe kò ṣe kí wọ́n lọ rí gan-an tó fi wá takú má ṣe lẹ́yìn ní ayé gbọ́ ṣé kò ṣe pé bóyá yọmí ó máa ń ṣọmọ gidi tó fẹ́ ṣòdìdìnà fẹ́ gbọ́n ni. Ah, àbí ọmọ tó máa tún fàgà jù láàrin àwọn obìnrin tá a bá ti jọ pàdé rí bóyá ẹjọ fọkàn kan rí abájọ ìjà sí boyfriend rẹ sí túmọ̀ àwọn àwa náà ṣe gbogbo orú yẹn nígbà wà sàn góòdè tẹ́kọ̀tà bá ti jọ jà sí boyfriend báyìí ah a máa takú a máa ṣòdè lónítàn gbogbo tó bá ti fẹ́ rí rẹ báyìí a máa ṣòlùdè nú ẹni ìyẹn ló fà á ti jà sí boyfriend. àǹtí mi ẹ jókòó kẹjẹ kí lọ gbóúnjẹ yín wá kí lẹ fẹ́ jẹ. ó gọ fún tó sọ yẹn inú ẹ bu ni èmi ló sọ bí ebi náà mò ń sọ̀rọ̀ bàtàbàtà ó lè fi tọ́ fún bàtà àtẹ̀tẹ̀tẹ̀tẹ̀tẹ̀ àtẹ̀nìyànlẹ̀yà àtẹ̀nìyànjẹ̀jẹ̀ ọgọ̀ òpònú ọmọ tó bá ṣe ṣé ló bá fìdí mi lórí àpótí lórí ṣíà kó bá mú oúnjẹ kó bẹ̀rẹ̀ sí kíbọ̀ mi lọ́nà fún sọmọ ọmọ ẹlẹ́bi lèmi òpònú burúkú kí ló dé tí kí ló ṣoge lọ kúnlẹ̀ fún náà àbọ̀fẹ́ fẹ́ kúnlẹ̀. mo ṣe máa fẹ́ gbọ́n mi. kí wọ́n lọ ẹ wò tèmi yé mi. ẹ bèrè ní ẹ bèrè ẹ bèrè àjọ olójú wọ̀nkọ̀wọ́nkọ apariwo títí wọn ní ọkọlọ ní kíkún lè fẹ́ yà. agbára ọlọ́run yọ mí ẹ̀ nífẹ̀ẹ́ nìkan kan ṣàwátì inú ẹ̀yìn jíjì màá kúkú jèrè yín. ní ìgbà tí ire ayọ̀ yín bá wá dé báyìí bí mo ṣe máa dúró gbágbágbá nì tí máa jókòó tí máa jẹun ọmọ yín. àmì máa. gbàrọ̀ lọ́hùn yọmí èmi ni mo ránṣẹ́ sí ẹ gbọ́ kí ni nǹkan tó dé nígbà tó ṣe pé gbogbo wa náà là ń gbàdúrà pé kọ́lọ́run jẹ́ kí ọ̀rẹ́ ẹ kó bá ọkọ rere pàdé tó lóun fẹ́ fẹ́ inú wa dùn ayọ̀ wa kún kí ló wá dé tó fi wá jẹ́ pé o tún wá takú pé o fẹ́ kẹ́gbẹ́ ẹ̀ fẹ́ ọ̀rẹ́ ẹ̀ mọ́ mo dẹ̀ wá bí sùn ń bọ̀ léèrè kí ni tó ń ṣẹlẹ̀ ó lóun ò lè ṣàlàyé ó níwọ̀ ló lè ṣàlàyé ṣàlàyé fún mi kí n bá yín yanjú ẹ̀hún tó bá wà ní díẹ̀ torí ọlọ́run. ẹ pẹ́ fún wa mọ́ mi. àmì. ń gbọ́ yọmí. ohun tó sọ náà nìyẹn àbí ẹni tó ṣàkùnà parọ́ mọ́ òun ló wà níjókòó àbí bó ṣe wí kọ́ yẹn. bẹ́ẹ̀ni o ni mo lè ṣàlàyé mọ́ mi ṣe tó wà ń lẹ́yìn sùn bọ̀ fúnra rẹ̀ ló lè ṣàlàyé fún yín nǹkan tó dé tí ò ṣe lè fẹ́ gbọ́ mi tó dẹ̀ ti gbọ́n tí Yọmí wí báyìí lójú ẹ̀ ó ní wo? ló lè ṣàlàyé ẹ dẹ̀ ṣàlàyé sílẹ̀ fún mi báyìí kí n gbọ́ gbogbo ẹ̀. láyọ̀ mi kò dẹ̀ ṣàlàyé fún mọ́ mi ah, ẹ wò títún bó bá ti mọ̀ pé òun ti ṣetán láti fẹ́ gbọ́n mi fúnra rẹ̀ báyìí ló máa fi ẹnu ara ẹ̀ ṣàlàyé nǹkan tó wà nídìí ọ̀rọ̀ yìí. ẹ máa gbà mí ẹ máa gbà mí lọ́wọ́ àwọn ọmọ olóríire yìí ẹ. ṣé wàá sọ ní di bọ́ọ̀lù ẹ̀ sí ní gbà mí báyìí ẹ̀yin méjèèjì ń gbá mi sọ́tún ẹ̀ ń gbá mi sósì ṣé mo ti dà bẹ́ẹ̀. bọ̀dá mi oúnjẹ yín ti rẹ́dí oyè wa lọ jẹun. mi ò jẹun. kí ló ṣẹlẹ̀ bọ̀dá mi. tí mo sọ kí mi jẹun àbí ó dàbí kó máa ń tẹ́ ẹ lọ́rùn kí o máa sóúnjẹ fún mi gẹ́gẹ́ bí ìyàwó mi tí o bá ti má rí tèmi nìkan wà nílé kí n la ẹnu sí atẹ́gùn àbí ah, ṣomi ṣe bí wọ́n ló ń pariwo pé kí n marry kí n marry mo dé láti London mo sọ pé mo rí ọmọ tí mo like èmi àti ẹ̀ chat several lórí net mo dẹ̀ tún dé Nàìjíríà mo rí i pé ọmọ náà wà òkè mo ní mo fẹ́ fẹ́ ọmọ o ní mi ò lè fẹ́ o dẹ̀ fún mi ní any reason whatsoever tí mi fi lè fẹ́ o dẹ̀ yẹn sì pé mi lè fẹ́ why. bùdá mi èyí lè ṣe sùúrù nítorí Ọlọ́run. sùúrù ni irú sùúrù nìyẹn kí ló wà láàrin ìwà àtọmọ yìí torí mo ṣe ń bọ̀ lẹ́jọ́ yẹn ọmọ yẹn wò pé ilé yìí ó ṣe bákan mo rí i pé ẹ̀yin méjì mọ̀ ní gan. ẹ wò bọ̀dá mi lóòótọ́ ọ̀rẹ́ mi ní Sùnbọ̀ àmọ́ ẹ lè fẹ́ Sùnbọ̀ o nítorí mi ì lajú mi lẹ̀ báyìí kí n máa rí nǹkan burúkú lẹ́lẹ̀ máa tì í sí ẹ lè fẹ́ Sùnbọ̀ o. tó yẹ pé enough reason wà tí mi lè fi fẹ́ máa understand but o fún mi lẹ́nu reason at all ẹ wò tẹ bá ti reason bọ fúnra rẹ. kẹ́ni kò sọ reason tẹ́ ẹ ṣe lè fẹ́ ẹ wò ẹ̀yin méjì ẹ lè fẹ́ra yín ẹ lè fẹ́ra yín o. skoda ẹ̀kọ́ tí o ti mọ̀ pé mi lè ṣe anything without your consent mo ló ṣe ń bíyè báyìí. ọ̀dà mi ẹ lè fẹ́ fún un hello hello yes. láyọ̀mí. báwo ni ṣé wàá kè. ọlá èmi mo bẹ sọ tó tó tó ń gbé kọ́ọ̀lù àbí.